gbé yín ga mímọ́ mímọ́ àtóbi jù ẹ̀yin nìkan lógo ìyìn ọlá yẹ. from the rising of the sun unto his going down n ò rẹ́ni tó jọ ọ́ tí mo lè fi ọ́ wé ológo àrà ńlá tó ní gbogbo àwọn aṣiwèrè ló ń wí pé Ọlọ́run kò sí èmi ò jẹ́ bá wọn sọ èmi ò jẹ́ bá wọn dàrú ẹ̀ láṣà nítorí mo ti mọ̀ ọ́ mo ti mọ̀ ọ́ lárúgbó ọjọ́ bàbá mi mo ti mọ̀ ọ́ lóníṣẹ́ ìyanu mo ti mọ̀ ọ́ lálẹ́ wí ṣe mo ti mọ̀ ọ́ la má tà sé ah mo ti mọ̀ ọ́ ọlọ́run mi mo ti mọ̀ ọ́ lọ́lọ́lá jùlọ ọ́ ọlọ́run wa ayérayé mo gbé yín ga beautiful ẹ̀yin gan ti rí pé wọ́n beautiful ẹ kú kalẹ̀ ògbóǹtarìgì tèmi. yes ma. ah ṣé dáadáa lè dé. àlàáfíà. olúwa ṣeun. yes ma. bẹ́ẹ̀ tí wọ́n ojú ògbóǹtarìgì mi yìí ẹ rí tí ohùn wọn tó rọra ń jáde ní sẹ́lẹ́ńsẹ́ àwọn gbajúgbajà ìlú mọ̀ọ́ká ah, ẹ máa ń sàọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí akọrin ìwòyí tí wọ́n ń fi ohùn wọn tí wọ́n fi ń yin ọlọ́run lógo ọkọ̀ gbòógì lára wọn náà ni mo ní ní àlejò lórí ètò Ògo lẹ́ni lórí Orísun tẹlifíṣàn wa ṣe wá rè sísítà mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. yes ma. ó yẹ bá mi dárúkọ yín fáwọn aráàlú. orúkọ mi ni Lọlá Olúsànyà but um, stage name mi ni ó lọlá. lẹ́lẹ̀ tí gbogbo àgbáyé tí wọ́n mọ̀ sí ó so ó lọ la máa pè yín lórí ètò lẹ́ni mo ti sọ fún àwọn aráalé pé ìlú mọ̀ọ́ká olórin òde òní náà ọ̀kan lára wọn ni mo gbà lálejò ó tẹ̀wá tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ ẹ bá mi fi ohun yín yìí ẹ bá mi fi kí ọba àwọn ọba káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lẹ́ni. aládé ògo ooo ooo. a lot to go. I need you a lot to go. Oh, a lot to go. Come feel me now. Oh. ògbóǹtarìgì tèmi lẹ́nu ẹ ti rí i pé kì í ṣe pé ṣe ni mo kàn gbé wọn jókòó pé kí wọ́n máa kọrin ẹ ti rí i pé ohun orin pàápàá ó dùn lẹ́nu àwọn eléyìí ògbóǹtarìgì mi ó ti tó bíi ọdún mélòó àbí ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí. ok mo bẹ̀rẹ̀ at um, seven years of wow. age hmm. but um, professionally or let me say um, going into it fully eh. as a calling um, that was about um, in 2014 2014 ah, ni mo bẹ̀rẹ̀. ó ń lọ bí ọdún mẹ́fà báyìí. yes exactly. tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí kí lẹ wá rí tẹ́ fi wá kàn lu iṣẹ́ orin ẹ̀mí professionally nígbà tó yẹ pé tẹ́ ti ń kọrin láti ilé ìgbà tẹ́ ti wà ní ọmọ ọdún méje. Um, well um, the field is wide. Mm but the laborers are few. ee alágbàṣe kéré. so oore ọ̀fẹ́ ni mo rí gbà hmm. láti jẹ́ ìkan nínú àwọn tó máa ṣiṣẹ́ ìránṣẹ́ yìí hmm. so in my own little way in my own little quota to fulfil this um, ministry work mm. of going out to reach out to people okay. preaching this good news mm. of Jesus Christ to the world mm. bringing the message of salvation. nǹkan tẹ̀ ń gbìyànjú láti sọ fún mi ni pé ẹ fẹ́ fi iṣẹ́ orin ẹ̀mí tiyín kẹ́ ẹ̀ tún fi jèrè ọkàn sí. exactly. ó túmọ̀ sí pé nǹkan tó mú un tó sún ẹ̀yin dénú iṣẹ́ orin ẹ̀mí ni pé kẹ́ ẹ lè jèrè ọkàn sí fún ọlọ́run ọba. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọlọ́run á máa bá mi fún mi ṣe kí wọ́n ní àwọn nǹkan tí ẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. okay at the moment a ní aládé ògo hmm. aládé ògo the video is out and orin yẹn náà ti jáde so um, Alade Ogo is what is out for now lórí ẹ̀ a ṣiṣẹ́ pẹ̀lú ẹrù jẹjẹ àti hmm. Bídèmí Ọláọba very hmm. well known ministers in Nigeria and all over the world so àwọn méjèèjì láti bá ṣiṣẹ́ lórí Alade Ogo we have other songs àti other projects tó wà on ground so between December and um, early January hmm. next mm, year by the grace of God gbọ́dọ̀ máa crossover. over. mú sùúrù ẹ ti ṣe album kan tẹ́lẹ̀ láti bí ọdún mẹ́fà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí professionally kí ni àkọlé album yẹn. more than a match. more than a match a match bẹ́ẹ̀ ni. ó ju báwo la ṣe sọ yẹn more than a <laughs> match more than a match match bi ká gbá bọ́ọ̀lù. pé ẹ lè compare ẹ lè fi wéra wọn ok match pé kò ṣeé fi wéra wọn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ó tó track mélòó nínú more than a match. six tracks ló wà lórí yẹn. kí ni àkórí alákọ̀ọ́kọ́ um, arise and glow. arise and glow ẹlẹ́ẹ̀kejì ńkọ́. no more closed heavens. no more closed heavens ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣí ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ ẹ rántí ó no more closed heaven yẹn bá ń kọ díẹ̀ kí n tó kúrò ní abala tá no more closed heaven over me. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. no more closed heaven over me. No more closed heaven no more. over my destiny. Hey, my heavens Open by fire. Oh. Open by force. My ah. heavens. Ẹ sọ pé open by fire. Oh. oh. One more time. My heavens. Hey. Open by fire. Oh. Ẹ ṣeun sísítà mi. No more close ẹ̀bùn o. Ẹ̀bùn nínú gbogbo ojú tó ń wò mí pátápátá. Ọ̀rọ̀ nìyẹn láti ọ̀dọ̀ gbóǹtarìgì tèmi lé ní wọ́n ní gbogbo ọ̀run wa ti ṣí. Gbogbo nǹkan kí nǹkan tá à ń wojú Ọlọ́run fún mo ní ayọ̀ láti sọ fún ẹ tó o bá wà lábẹ́ àṣẹ ohùn mi ní lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ọ̀run rẹ ti ṣí amen ẹ sísà mi ṣe wá ní àwọn ẹgbẹ́ bíi band tẹ̀ ń jọ ń kóra yín káàkiri àbí báwo lẹ́yìn ṣe ń ṣe iṣẹ́ ìránṣẹ́ tí um, well, a máa ń jáde fún programs hmm. on invites we go for crusades um, revival mm. anniversary just any Christian setting a máa ń jáde lọ bẹ́ẹ̀ yẹn to preach this gospel through music. through music bẹ́ẹ̀ni ó túmọ̀ sí pé gbogbo ibi tán bá ti pè yín tí wọ́n ti ní kẹ́ wá ṣe iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ni gbogbo bẹ̀ náà lẹ ní àǹfààní àti lọ bẹ́ẹ̀ni kí n wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣé tí ẹ̀yin bá fẹ́ lọ wá ṣe iṣẹ́ ìránṣẹ́ tí yín ṣé ẹ hmm. máa ń sọ pé iye báyìí la máa gbà o kẹ̀tẹ̀ tó kúrò nílé rárá. ó depend ó depend hmm. because ìgbà míì ó lè jẹ́ pé ah please can you come alone Hmm. tó bá jẹ́ irú yẹn it is given to us freely Bẹ́ẹ̀ni. and we should also give freely. freely yes but you know going there àwọn ẹlòmíì máa ń lo discretion wọn láti mọ̀ pé okay let's do this let's package this yes we appreciate you with this hmm. a máa gbà bẹ́ẹ̀ yẹn. mo tẹ̀síwájú lọ́nà náà mo ń gòkè sí i lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo ti ń lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù lọ Olúwa gbé mi. ti bọ́ sí báyìí pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè ah ìránṣẹ́ ọlọ́run alààyè ẹ̀yin tẹ́yìn gan bá rí ojú wọn ẹ mọ̀ pé ìránṣẹ́ ọlọ́run alààyè ni àwọn eléyìí tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run lórí ètò Ògo Ìgbàlà lénìí èmi fẹ́ rọ̀ wá ni ẹ ra yín kẹ́ra jókòó ẹ̀yin tẹ́ fẹ́ gbé omi ẹ̀gbẹ́ e tira nítorí pé ogun máa já ìdè máa ṣẹ́ lénìí ni ẹ ti mọ̀ pé tẹ́ bá ti wà lórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú ọlá ah gbogbo ogun ayé yín ó ti di àwátì náà nìyẹn máàmi ẹ kú kalẹ̀ mà. ẹ kú iṣẹ́. yes ma ẹ káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà. àwa nìyẹn. ẹ ti rí ojú ìránṣẹ́ ọlọ́run alààyè tí mo mú wá sórí ètò lẹ́ni orúkọ wọn ni prophetess dr aa ajayi láti ìjọ chosen generation cns ayọ̀ni ní ìlú èkó wa ń bì báyìí ẹ jẹ́ tún kí n yí kàbọ̀ lẹ́ẹ̀kan sí ma. ẹ kú iṣẹ́ yes ma. ẹ o wọn máa bá a sọ̀rọ̀ Ọlọ́run nípa àkórí tí a pè ní ẹ wá ìjọba ẹ ṣàwárí ìjọba Ọlọ́run ẹ ṣàwárí ìjọba èmi kọ́ ni máa bá wa sọ̀rọ̀ màámi tán máa bá wa sọ̀rọ̀ wọn wà lórí ìjókòó màámi ẹgbẹ́ ńlẹ̀ mà. a kí wa ní orúkọ Ọlọ́run kábíyèsí wípé a kó àkókò yìí mo gbà ládùúrà àtẹ̀mí àtẹ̀yìn ilé ológo kò ní bọ́ sọnù lọ́wọ́ wa. àmín Jésù ohun tí mo fẹ́ fi gbà wá níyànjú lónìí gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ni ṣíṣàwárí ìjọba ọ̀run ìjọba ọ̀run ṣe pàtàkì ó ṣe kókó fún ọmọlẹ́yìn jésù kristi hmm. torí wípé ọjà ayé yìí máa tú hmm. ilé ayé tí a wà yìí àwa nájà ni ọjọ́ kan ń bọ̀ hmm. tí gbẹ̀ngbẹ́ máa dẹkùn tí kedere á sì bẹ́wò ọjọ́ kan ń bọ̀ tí olúkúlùkù á sùn hmm. tí wọ́n máa pe ènìyàn wípé kó dìde tí kò ní lè dìde mọ́ hmm. ọjọ́ kan ń bọ̀ tí oyè á tán hmm. ọjọ́ kan ń bọ̀ tí agbára á tán ọjọ́ kan bọ̀ tí ipò á tán ọjọ́ kan bọ̀ tí a máa pè wá wípé ká wá ṣírò níbo la ti fẹ́ lo ayérayé wa ìwé Matthew orí kẹfà ẹsẹ̀ thirty three sọ wípé ẹ kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀ wípé èyí tó kù wípé a ó fi kún hmm. ní ayé tí a wà ní àkókò yìí àwọn ènìyàn ò wá ìjọba ọlọ́run mọ́ owó ni gbogbo ènìyàn ń wá kiri hmm. ipò ni gbogbo ènìyàn ń wá kiri hmm. agbára ni gbogbo ènìyàn ń wá kiri ṣùgbọ́n mo fẹ́ kó dá wa lójú wípé gbogbo ohun tí àwọn ènìyàn ń wá kiri yóò dópin lọ́jọ́ kan ní ọjọ́ tí ènìyàn bá ti lè díjú tí kò bá lè là ní ọjọ́ tí apá ò bá ti lè ṣe é gbé mọ́ hmm. nígbà tí ènìyàn ò bá ti lè lanu sọ̀rọ̀ bí ènìyàn hmm. ọjọ́ rẹ ni gbogbo rẹ ti dópin níbo lo ti fẹ́ lo ayérayé rẹ hmm. ẹ jẹ́ ká máa rò ó ẹ jẹ́ ká máa hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní dọ̀la ẹ jẹ́ ká máa ẹ máa ká máa ṣe bí ẹni tí ó bá ti sùn kò ní jí mọ́ torí ohun gbogbo tí ènìyàn bá gbélé ayé ṣe ó máa ṣírò ní àkókò ìṣírò kò ní sí irọ́ pípa Hmm. kò ní sí èké ṣíṣe mọ́ hmm. àfikún kò ní sí níbẹ̀ hmm. àyọkúrò kò ní sí níbẹ̀ ohun tí ènìyàn bá gbélé ayé ṣe òun ni yóò máa sọ. ẹ jẹ́ ká máa rò ó ẹ jẹ́ ká wo ìtàn alágbàṣe agbanisíṣẹ́ àti àwọn alágbàṣe ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ní òwúrọ̀ àwọn míì bẹ̀rẹ̀ ní ọ̀sán àwọn míì bẹ̀rẹ̀ ní àṣálẹ́ àwọn míì bẹ̀rẹ̀ ní ọ̀gànjọ́ ṣùgbọ́n a pín wọn ní déédéé owó kan náà lórúkọ Jésù Kristi ẹ ọ tẹ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ fẹ́ bá mi sọ tàbí tẹ̀yin bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ̀yin náà fẹ́ darapọ̀ mọ́ mi bíi bàbá wa tí wọ́n jókòó yìí tẹ ní ohun kan tàbí méjì tẹ̀ ń ṣe nílé ìjọsìn yìí tẹ fẹ́ kí n bá yín náà sáfẹ́fẹ́ ẹ tẹ̀lé mi lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára tèmi pátápátá àtọ̀nàbàjọ́ ọláwálé ẹ fọ́lọ̀ mi lórí Instagram ẹ rí mi bẹ̀ àtọ̀nàbàjọ́ ọláwálé ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín sílẹ̀ fún mi màá rí ẹ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lọ lójú móhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ ẹ sì tún lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tẹ́ bá ní ohun kan tàbí méjì tẹ́ fẹ́ kí n bá yín sọ mo sì máa ń sọ ìwọ jẹ́ olórin ẹ̀mí o fẹ́ wá sórí ètò Ògo Ìgbàlà ẹ ti mọ̀ pé tẹ́ bá ti rí ọlá lórí ètò Ògo Ìgbàlà ẹ ti rí àwọn olórin ẹ̀mí bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ tún ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ṣe gbòógì ẹ ẹ máa ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi bí mo ti sọ mo ń fẹ́ lè lórí ètò Ògo lẹ́ni náà nìyẹn ẹ kí n tó wá lọ mo ní ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ bá ẹ sọ dúró nínú Jésù tó o bá rántí nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí bí mo ṣe sọ nìyẹn nígbà tí ìyá wa náà dé báwọn náà ṣe tún sọ nìyẹn wọ́n ní ká di jésù kristi mú dúró nínú jésù nítorí pé èmi á ti jésù nírìn àjò ayé mi toró òun ló lè gbà mí kẹsẹ̀ mi má ṣe yẹ̀ ìwọ náà dúró ó dàbọ̀.